هذا في الأمر إسلام وفاء كافاء محمد إبن ونبقى سنة الخلفاء الراشدين سيرا وخليفة جسر صلى الله عليه وسلم كان قال لنا عثمان أعماله في خلافته àwọn tí ó ti ṣe ńlá òsínà ṣe mọ́tò wọ́n lórí àlè ìsàmì tàbí wá السنة الثالثة والثلاثين حصل بكوفة ما جبنا النصير إلى دون إلى عدنا في الشتات والتنازل فقد بتنفرية الشاهدة سيدنا عثمان يقولوا إنه سنة مدينة ملك السلمي إنه كوفة ìjọ pé ó fa ìtànfà púpọ̀ لأن نزولها من أصحاب رسول الله صلى الله عليه وسلم قليلون tí àwọn tó ń kílẹ̀ nínú àwọn aráàlú kúfà nínú àwọn àtàlẹ̀ ìjọ àwọn òtún nǹkan àwọn tó lè máa padà fún ẹ̀ fún òtún nǹkan àwọn àlejò lọ́pọ̀lù àtàlẹ̀ ìṣẹ́ lọ́pọ̀lù وآل السابقة وسبل من أهلها إذا أم سعيد وبعد على kófà min bilal faris gba ọ̀nà jẹ pé nítorí ìgbáwájú wọn ni ọlá ẹ̀nà saheed fi wọn jẹ gómìnà káàkiri ó jẹ àwọn gómìnà káàkiri nínú àwọn ẹ̀mí paris àwọn tó wà ń lu bẹ̀rẹ̀ àti lè máa kọ́nà fìtínà ọ̀rọ̀ orí pẹ̀lú ẹ̀rọ ẹ̀ bí ọlọ́wọ́ bá pọ̀ sí ìpanu wà ní rúbọ̀ nǹkan burúkú ni bí wọ́n bá ń bọ ìrọ̀ rẹ̀ fẹ́ di òótọ́ nígbà tẹ́ni tí máa ń dá ìrọ̀ yẹn ibi gbígbà kúrọ́gbà kúrọ́gbà kúrọ́ fún ìṣẹ́lẹ̀ tí ń já àwọn èèyàn nímọ̀ ju ọmọdé lọ́ta tí bá ráwọn tí wọ́n mọ̀ nípa bàbá àwọn yorùbá báyìí lọ́wọ́ sí àwọn yorùbá báyìí lọ́wọ́ sí ó di wọ́n ti kárẹ ẹsẹ̀ lọ́lẹ̀ àwọn aládé yẹn ń kọ́ àwọn ilé àgbà àwọn ilé ìbòyí náà wọ́n sọ tí wọ́n kọ́ one thousand times oye lọ́wọ́ inú ìṣẹ́ ìwé àkàrà one million times ìrọ́ ni ìrọ́ máa jẹ́ ó di eyín náà gbogbo nínú ọlọ́run bá sọ̀rọ̀ yìí wọ́n lọ́wọ́ náà ọ̀kánà ẹ̀bùdó ìlà sàáyé kàṣí mi láàrin kófà bìsàmùrì àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n dìkò lẹ́yìn ìṣẹ́ àì tí wọ́n dìkò sí kọ́kádì mọ́jìlìsì mọ́jìlìsì máa lẹ́yìn ọmọdékò sí kófà yìí sàáyé ọmọdékò lẹ́yìn ọmọ ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀lọ́wọ́ kẹta ọmọ ìlà bá rí súnà ní ṣúlà lẹ́yìn ṣáàyè lọ́dí kí ṣe àtàkùnkọ́ kò sọ̀rọ̀ lẹ́sọ makuru ní kí ẹ máa sọ fún àgbẹ̀ fẹ́lẹ̀ rí kíw fẹ́lẹ̀ wá àwọn àbú ti súnmọ́ àbú ti fàájì kẹlẹ́ yìí ṣe àà ìdáhùn fẹ́lú ọ̀lọ́ òkú ìyálé rẹ̀ ẹ̀bá sọ̀rọ̀ pẹ̀lú ọkùnrin ayé ìgbéyàwó rẹ̀ nìyàwó ìyálé rẹ̀ ó di ìbẹ́ta àdúgbò nígbàdùn ìfẹ́ bí a máa jẹ yẹ́kẹ̀yẹ̀ káwọn ṣe ìdàmù hana sallah ikirka wallo ta kudu su ne hana sallah wajen su kawo hana yana da mai yawo kuma kiri hana su kuma bilisa kukula hana yana da doki shayi kudu yayi na ya rabe da kudu ya kara flata kuma alaiwu football sun yara wa kuma hana sallah ta yi daɗi a maka a yi wajen faru fi suka cikin ɗabar da ya fi daga wata yafi da hausa ne na gwiwoyi wadda suka gaba amma ta bida sai tana zai kasu kuri kuma za su kuri mai su kuma su domo ana fi da yau kuma كلامي كان ينزل إلى سعيد كثير من آل الكوفة بالإنسان يقول سعيد هما سفادي هما سفرهما سنزع فقد ذكرونا وقائعهم وما توابيلهم بعد ذلك إلى مشاجرة بين أم بعد بعد أم بعد وبعد كي أم أنا كان سنة تلهي أو كان جون وما إلى ذلك أو شبه جلوكي موجود الملائكة لوضع ونودو ثم أنا تقولي رضي فسلاني اختلافوا بأصحاب الشرطة بعد نهاهم عن ذلك نازل حتى أن أنضربوه بي بي أولا أحمد وقفوا نجم الزايد

sí méjì sílẹ̀ sí pé ẹ̀yìn ìjẹ́ wọn lórí ọ̀rọ̀ wọn kọ àwọn mistakes ẹ̀ ni wọ́n wá àwọn àìdá ẹ̀rọ wá ọmọ wọn láàbí àwọn tó ń fún yàn lóye tí wọ́n ti fi àwọn kájílọ̀ ọ̀sẹ̀ àwọn ọmọ ìlà sáré nípa ilẹ̀ amir mumini ní oṣù kan bí kàbúrí àti àbúrò kàbúrí ọ̀rọ̀ wọn sùn nípa kan lóye bá فبا إليه أن يحمل رؤوسهم إلى معاوية بن شام قال وسعيد أمويري ونكوسها وكون رضول معاوية بن شام مولي دين تدوما إذا هو أي قومنا نواجلة أمير المؤمنين إسلام الأنفان في معاوية ما قومنا قومنا له معاوية بن أكبر أكبر قال إلى معاوية أن دفرا خلقوا للفتنة بخلقه في الحوالية والجماعية حتى وأنه تشكينا يعني لشدينا نظام فتحة الحاكم عليهم والآن فجلوا لي وقال يقول فراد ما سبنا لي هنا مات من أمرك دا أقبل باربي وبرو في ملاني وقال حواليك في المسجد وإن أعيد قوم ردوهم عليها تقوم تاكو يقولوا عمو بلا وجمع فلما أقدموا على معاوية أكرمه وأحسن وفيده قلت ودي قدينا قدوا معاوية مشام حوالي وذي البحرة الجرادة وأجرى عليهم ام كما كانوا بشراك بوجون كني كوفا ميراك كوفا مي سنة معاوية سنة شام أسرى لا أن يزيدهم نعمة إلا فترني وصحفوا بمعاوية gbogbo ayé ìdá àlékún kan mi àlékún gbéraga ìfẹ́rẹ́ nítojú àti mọ́rọ̀ màálù ẹ̀fúrẹ́ àtẹ́rọ̀dù aláwìlà láti wọ́n tó kọ́rin sí ìjọba rẹ̀ ọ̀tẹ̀ láti rẹ̀ kíkọ́ bẹ̀rẹ̀ ní àkàrà láhùn nínú màálù àwọn sọ fún wa ìyẹn máa tó ìjọba gbọ́dọ̀ إن رسول الله صلى الله عليه وسلم كان معصوما كرجل صلى الله عليه وسلم كان بابو كل سمسيس كان بابو كل سمسيس كل ما هو شيء هو اللاني وعلني في أمره أنه جوانا من ضمن الله إذا سمسينا وثم جيرو على أمره أما هو لسا في البيت جيرو كل سمسينا وثم سمسينا أبو بكر wọ̀láàrí lẹ́yìn náà wọ́n ti kú àkàrí wọ́n ti tẹ́lẹ́yìn rẹ̀ nínú ni àwọn kò sì jí kúkà tó fi jẹ gómìnà ní òfin jẹ mítí bẹ̀ nígbà ọmọ ọ̀fà wọ̀láàrí lẹ́yìn náà ọmọ kò sì dé jíjìn náà kú bẹ̀ ẹgbẹ́ náà ni wọ́n fi jẹ Osman ti wọ̀láàrí lẹ́yìn náà Osman ti wà lórí rẹ̀ níìsì nígbà tó dé òfin yọmí ọ̀ngbọ̀nlẹ́ni àmì ìlà ọ̀húwa ọmọ ọjọ́ mùsùlùmí ọmọ ọkọ̀ ọmọ ọdún mùsùlùmí bóòmù yóò di wá jẹ́ ẹmọ tálábà rọ̀sùlù sálẹ̀m di àmẹ́l àhàlú ìjọba alàmùsùlùmí nínú ọgbà ṣẹlẹ̀ sẹ̀sẹ̀lẹ̀m àwọn tó bá tó fẹ́ máa wá àfihàn sí àwọn ipò náà bí wọ́n ní aláwọ̀ iná láàbò àtúwátìmù wọn nàkùmátìmù yẹn pùlùmọ́ ìgbà kọ̀ọ̀bì ọlọ́wọ́ bọ̀ fún alágbára bọ́nípò ni تعرضنا لأمر وأنتم تعلمون من أنفسكم غير ما تظهرون أنا ما أمر ده ما مثل سوي إذا فإن الله غير تعرفكم غير تعرفكم أستاذ تخبركم بأيدي الناس يبدي للناس سرائركم ọlọ́ọ̀bù ní fílẹ̀ o ọlọ́ọ̀bù ìdẹ̀ yìí o lẹ́yìn náà yóò tún àti yìí lọ́wọ́ ìgbọ́lọ́ fi lè bá mi lọ́mọ ara àwọn mímọ dọ́lù alàkẹ́ nígbà tó ń táwọn ilé ìfìdí wọn tẹ̀lé wọ́n mọ̀ wọ́n sọnù lórí ìmọ̀ yìí bí ọ̀tọ̀ ní kéèyàn sọnù lórí àìmọ̀kan pé àìmọ̀kan nínú ti bí ìṣe àti ní ẹ̀rọ àgbẹ̀gbẹ̀ pé àkókò tọ́ bí àwọn yòówù tí ò ti tẹ̀lé ó bí wà لم ينفذ يفيد أم نصيحة يفيدهم نصيحة نصيحة تفيدهم نصيحة نصيحة لسلام وكتب إلى عثمان وكتب سيدنا عثمان الجمهوري نقال فأرسل إلي أن يسرم إلى عبد الرحمن بن خالد بن وليد الحمس قال لا أنا أتوقع أن أدخل الجهلة هو أقول لي أقول الحمس قال لي عبد الرحمن بن خالد بن وليد قال عبد العزيز ما أتوقع Khalid bin Walid Khalid bin Walid olùkọ́yẹ̀mí kí wọ́n kọ́kọ́ ọdún wọn pè é fúlọ́ ọ̀sẹ̀ sẹ́yìn náà ìdàgbẹ́ tó ọmọ sókè nǹkan kọ́ kọ́ kọ́ lùzì bí wọ́n kì í bọ̀ àdúrà Yorùbá lọ́fẹ́ ṣiṣẹ́ ńlá òun jẹ́ ilé ìgbìmọ̀ tí ó kọ́lá lójú ogun ọkọ̀lá lójú ogun kọ́lá àkọ́kọ́ ó tẹ̀yàn lọ́kọ́ kìíyàmọ̀ àwọn gbogbo ẹ̀ ọbẹ̀ kú wa kú sílé ah ìgbìyàn sáré ìdìbò wa kú sílé ọmọ yóò wù ní kàkàkà ojú kàkà ojú wà kú sílé bí òbe àwọn ẹ̀sẹ̀ tó gbogbo lọ bí ọwọ́ kú sí ọdún ní òwúrẹ́ ìdí lórí ọlọ́ ànàmọ́ jùmọ̀ ọmọ rẹ̀ wá ní gómìnà fún ṣùgbọ́n ọwọ́ akọ́wọ́ لما وصلوا إليه دعاهم فكان بنا سمع جدو أمان أما أما أما أما كنيو أما يكاكم يدو سمع جدو فقلوا فقال يا عالة الشيطان لا مرحبا بكم ولا أهلا ولا رجع الشيطان محصورا رجع الشيطان محصورا في أي الشيطان مهي ما في غد دوروا يوم لا مرحبا إن كي كابوا وإن كي كي مرورا ìfọwọ́kọ̀ lẹ́yìn ìtùkùtù àdín pẹ̀lú ilẹ̀ ìsìlámi ìsìlámi àdín báàdù nílẹ̀ nìṣà ẹ̀yìn ẹlẹ́mọ̀rọ̀ ṣàkàrà wàláhí abdulrahman tí ó lábí ìdàbíkù tí wàláhí abdulrahman tó kù tó àdín pẹ̀lú ní kan kù sáyé wa ní àkàrà wàláhí abdulrahman lábí àdín pẹ̀lú ah abdulrahman kò kù nù mọ̀ nípa fi láyé nù

جرير أنا ابن خالد الوليد من يوم خالد بن الوليد وقال كنيوني بلا كنيوني منا 22 لا تقولوا لي ما بلغني أن قلت لمعاوية أما يجب بلنوا لي فبوز إن معاوية مصرف منه أنا ابن خالد بن الوليد إمي وما أي يوم الوليد نمي أنا ابن من أجلس في أداء gbogbo àwọn àwọn ìdíkèdè wọ́n máa fi nǹkan ní wọ́n tún wọ́n tún máa pààrọ̀ àmà ìdínú fàáfẹ́ àìnú rọ́tìdà ní ẹni tó gbogbo àwọn tó kéré já bàbá mi lọ́hàn lè mà àgbà àwọn ọ̀rẹ́ já láyé pọ̀ tàbí kàkì jí ìdájọ́ ọlọ́run àwọn àwọn ọ̀rẹ́ ìdá bí ìrìn mọ́kànlá rẹ̀ wọ́n á fẹ́ àwọn àbí ìrùkọ́kọ̀lá wọ́n lè fi àwọn ilé wọ́n lè fi àwọn ilé wọ́n lè fi àwọn ilé àwọn mẹ́ta ojú ọ̀rọ̀wọ́ márùn márùn àwọn ìgbélẹ́ta lórí bí wọ́n parí tiẹ̀ tán ẹ̀dínlẹ̀ àbúkọ̀ lọ́wọ́ lágbájá àwọn ilé ọlọ́gbájá wọn wọ́n lè ah, bá àwọn olùlàbí ìròyìn ní àà ẹ̀rọ kí òòtà ìgbésẹ̀ fún wa wíwọ́ ìdíyẹjú ìdíyẹlómi ẹ̀rọ kìí ti dàpọ̀lẹ̀ bí i bá mi ní bá mi ní ti báyìí báyìí ó bí i bá mi tẹ ọ̀pọ̀ ẹgbẹ́ àwọn ogun ojú wọn kí n ṣe bí ogun sí jẹ́ máa lẹ ní gbèsè ráyé mi ẹ̀kọ́ ọ̀pọ̀ pàpàdé ara pẹ̀lú ẹ̀sìn fún ọkọ̀ tó sọ̀rọ̀ tí wọ́n parí pẹ̀lú ọ̀gbìn kan náà ọba kẹfì wọ́n bí sí ní àkàlẹ́ wọn létí bó ní kí kìtọ́ rẹ̀ ní sí ìdá rẹ̀ ọlọ́ọ̀lọ́ fòkàlì wọ́n kọ́ ní fúnla sí fúnla ìjọba jẹ́ ọ̀pọ̀ ní yòówù ọ̀pọ̀ ní kalẹ̀ ní ọ̀pọ̀ ní kalẹ̀ ọ̀pọ̀ ní kalẹ̀ ó ní wa ní o oṣù fún bẹ́ẹ̀ ṣe láìsí ọtí àti obìnrin àwọn tí mo kọ́ wà wọ́n ti láìsí ikú mi wọ́n ti láìsí ọtí àti obìnrin àwọn tí mo kọ́ wọ́n tó bẹ́ẹ̀ mi o wọ́n náà ṣe láìsí ikú mi kó kú tuntun lọ́mọ kó rí àgbẹ̀ náà wọ̀ àwọn tàbí àti sílẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n gbọ́ pé àgbẹ̀ náà wà lábẹ́ kí n lè láìsí yòówù ọdẹ ẹgbògi ìgbà ní àdínà wa ó lè yọjọ bínú méjì ọgbà ọwọ́ ọmọ ẹdún pa báàkì alẹ́bí ní kí n bínú pẹ̀lú báàkì bẹ̀rẹ̀ ní àrùn ìgbà àti omi àrùn ìgbà náà kí mo fẹ́ kí ọdún ọmọ ẹdún náà bí mi ọwọ́ ẹdún náà ni wọ́ ọwọ́ ẹdún náà wọ́n máa jẹ́ à èyí kan jẹ́ náà máa jẹ́ lẹ́bí nù ayé kí o sọ lẹ́bí nù nù kí o sọ lẹ́bí nù àwọn tó nífẹ̀ẹ́ kú ju ìdí ayé lọ wọ́n tó ìṣẹ́lẹ̀ wọ́n ní wọ́n ti sẹ́yìn mi ló ẹ̀ pé wọ́n ní ìfẹ́ pẹ́lú níjẹ́ òun sì máa bá wọn ti nífẹ̀ẹ́ ọ̀tí àti gbogbo oṣù wọn ò àwọn ilé ìlú والله يا فلان لئن بلغني ممن معي نقنق ثم أصدق وقاتلن بكم سيرا بعيدها مهوى قد ما أدوك أي كنوي أو تسوني سمتيني كنوي وكترامي ما في كل وأقامهم شعر كما ركبا كما ركبا أمشاء خلفه حتى قالوا نتوب إليك الله أكبر وقالوا الله سكندر وقال الله بك الله كمين يبقوا يسمي سيال كمان ما سكالون سكندر كمين سكالينو حتى قالوا نتوب إلى الله أكبر بالجماعة أتبع الله كلنا أطالك الله حكم عنه ونوت عنه وما زالوا بي حتى قال تاب الله عليكم كل سيد جديدتي سكيت الله بس تبعين سكيت كويس ما قال رجلوين ثم إن السعيد ابن عامر أمير الكوفة رحل إلى أمير المؤمنين في أمور تخص بولايته خلف على عمل عمل إيه؟ عمرو ابن قريب حين سعيد كامير ونيل الكفار وانتابوا لكن فينا لكن وصحب الأنسان رضي الله عنه في الأمر كده جمارة وكاري وواسي عمرو أما قريب آه، قوم خير من تشعبيني وكما جماعة من آل الكفا أره ولاد سعيد وقفوا على توجه إلى أثمان وسعفائه منه àwọn kan náà náà tí wọ́n nífẹ̀ẹ́ ṣàyí tó bá kóra wọn jọ ìlú sí ìgbìnà máa kóra wọn jọ láti kíkọ ṣùkí náà fún àwọn ọ̀pọ̀ yọ kúrò lórí kitabu man inda abdulrahman bin walid asaru ilé sinna abdulrahman ọmọ khalid bin walid wọ́n gbọ́rọ̀ yìí kúrò sí ìgbà sí ìgbà lọ́wọ́ àwọn ìdílé ìbìtàlì gbogbo dáà lórí pé wọ́n mẹ́lẹ̀ bọ́sẹ̀ náà ọ̀tán ìdílé kàrọ̀ ọ̀nà ilẹ̀ àlàfẹ́ tọ́rí rájì ìsàkùbàrò ọkọ̀bàrò bá tẹ́ náà ta ìlú gbàríbọ̀ làwọn lọ bọ́ọ̀dé wọn wọn kí wọ́n wá lọ sí àdínà wọn ni báyìí là ń bá lọ kọ́lá kára yẹ kí kún án kúrò sí ló osman rajulani ọ ilé yẹ rajula kò ní ìdígbà lọ bá mú ìdígbà ní قلت يمكن ملكة تحبس مدينة لباس ان عثمان كان كثير من الكتاب كان آية لباس ان عثمان مدينة فبما يقول الاثنين كلهم تنقلون ثم رجع الى عثمان فاخبره بذلك قال رسول عثمان يستمر الجوائز قال انهم يريدون بدل لي فيحبون عبدا عباس موسى هو اللي بيكتب أبو تجمي بن الحجاج يكون أبو موسى الأشعري والله أثنان عليهم وكتب إليهم حافي سيدنا عثمان من سيدنا أبو موسى أخذ أسوان أخذ أسوان إما تسلامة سبحانه أما بعد قد أمرت عليكم من أسفاركم واختفيتكم من سعيد بلاد أسفاركم gbọ́dọ̀ ní ti mọ̀ pé ní ẹ̀ǹkẹ́ fẹ́ nínú ẹ̀kẹ́ ìṣàfihàn ẹ̀jẹ̀ pé ẹ̀ǹkẹ́ ìṣàfihàn yóò ju ṣe lọ wọláhi ọlọ́wà búra àkùrẹ́lẹ́nàkùn ẹ̀rọ̀dì gbogbo iyì ọmọ alúwàbí máa hùwà rẹ̀ sí ولبدلنا لكم صبري بين بدلنا لكم صبري هذا سلوك سلوك ما في سلوك أصلحنكم جهدي wọ́n lè ṣe dáadáa fún yín nípa dábàá mẹ́nu àti kò ṣe an àtúmú wàlá yóò sì fi ìlúwà ìlúwà ìsàfẹ́tùn mínú angela bíi indama àbàtù wàá sì lè fi tọrọ kẹfẹ́ níwọ̀n gbà tí nǹkan yẹn bá ti fi ń tẹ́lọ̀ ọ̀pá mi ni kí n ṣe gánà fún gbẹ́jọ́ nípa حتى لا تكون لكم على الله حجة ثم بعد حجة ونفاح ìgbàlára bí wà ìgbàlára bí wà báyìí o kẹwọn bá ní kíláàkà àṣùgbọ́n náà kama jọ́nà láàyè máa fi sùúrù kìlóyìn àti pàálàfẹ́ àtàtà lóbi máa tó rèé dùn kẹfì dìbì kẹfẹ́ màdá abu musa wàdákàlà kófà lẹ́yìn abu musa náà báwa bá wọn ní kófà وخطب آله وأمرهم باللزوم الجماعة بعضهم كفا ولا في خطبة فما ilẹ̀ kan rẹ̀ kó máa kírun jama kó máa kírun jama kó máa kírun jama gbogbo wàhálà kan ṣe yìí ọ̀làmì yẹn sàlù wà ní àléyà ọ̀tá máa ta Usman radiyallahu anhu kò lọ́wọ́ àmì gómìnà ń bẹ títí tí sí náà fún ọjọ́ wa kú ọjọ́ náà fún ọkú náà kó bá tọ gbogbo wọn lọ́wọ́ náà kó bá tọ wọn eléyìí ni tẹ́lẹ̀ tó láàrẹ̀ eléyìí ni sọ̀rọ̀ Usman ní kófà ábọ̀ sísẹ̀ ní bísọ́rà radiyallahu anhu àjùmáyìn assalamu alaikum warahmatullahi وبركاته